أعوذ بالله من الشيطان الرجيم ولذلك فادعوا واستقم كما أمر ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله في كتابه وإنه لا أعدل بينكم الله ربنا وربكم لما أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير ọ̀pọ̀lọpọ̀ wọn wá sùkánà ọ̀gbọ̀n tààrà eléyìí tí ó fi àárín rẹ̀ tóbi sára fún lónìí. Eléyìí ní ṣe ọjọ́ kẹtàlélógún ọdún kẹrin nínú ọ̀sùn àmàlà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́ta ọdún mẹ́ta bíi. السلام عليكم ورحمة الله وبركاته يتزوجون في سورة الشورى إذا تزوجي آية تجاهل إذا تعطي السلام عليكم ورحمة الله وبركاته تعطي السلام nípa ìyàtọ̀ láàrin àwọn òjúkọ́ ọlọ́run ọ̀dá àti ìtọ́kọ̀ ìtọ́kọ́lọ́ ìgbé ara wọn tí wọ́n ti yàtọ̀ tó tẹ́kọ̀ orí mo lọ́wọ́n bá gbé gbogbo àwọn ọ̀rẹ́ tí ọlọ́run ọba pátápátá ìmọ̀ràn ọba lọ́kùnrin àwọn ọ̀dọ́ tí wọ́n wà nínú wọn ń dọ́la ta bẹ̀rẹ̀ ní owó tí mo sọ̀rọ̀ rà ń tẹ́wọ́ wọ́n kàn án ló tó lè sọ̀rọ̀ rà nítorí pé kí tó ń wá ọ̀rọ̀ àbí ìdá mẹ́mẹ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ tó wà mẹ́mẹ́ ọ̀rọ̀ ìwà wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ wà bẹ́ẹ̀. Tó dá àwọn ọmọ yìí òun làmúbi lóòrò. Ìbàwàdí Musa Ayíta Adáníwà Muhammadu Sọlọ́wọ́ ìwà àlejò ìlú ọ̀sánlá. Ọmọ tó wà nílẹ̀ gbogbo wọn. Ọmọ wa ní orí sọ̀rọ̀ nítò tí àwọn ìlú yìí wà àtàwọn tó àwọn gbọ́ àwọn èèyàn ti lọ́pẹ́rú lórí kí wọ́n jẹ́ síláàmù síláàmù abalẹ̀ kan àti lẹ́yìn ìgbà tí wọ́n ìwọ́n tàbí èbúté wá bá wọn látọ̀tà lórí àwọn Muhammad sallallahu alaihi alihi wa sallam ilé ìwọ́n fi ń tàbí fún ọlọ́run wa ní títí nípa ìṣèlú tí olúmọ̀ ọlọ́run tó ti gbàwájú. Nígbà òjò ọmọ tó bá ń ṣe ìyapa ni àwọn ti tẹ̀lé ọjà òkèèrè àmọ̀. Ó kẹ̀kọ́, wọn bá jí ìyá kẹ́júkẹ́jú, ìyá kíákíá ọ̀bá jẹ́ láyé yìí. Àwọn ọba ti wá sọ wípé wà nílẹ̀ lẹ́sìn àbúrò ìṣèlú kíkà àbí ويل الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منهم مريب lẹ́yìn àwọn ẹni tí wọ́n kò yàtọ̀ ẹ̀rù nínú títà ní àwọn ìṣú àtàwọn ọ̀nìyàn tí mú ìyọ̀ méjì ni wọ́n wà nínú ẹ̀sìn èyí tọ́lọ́run bá ti ráwọn àtẹ́lẹ́ ọlọ́run. Èyí tọ́lọ́run ti ráwọn àtẹ́lẹ́ Muhammad ọlọ́run Islam wọ́n kó ní ìlú méjì. Ọlọ́wọ́n ti pàlẹ̀ dá ní Kẹfàlíà. فلذلك بدئ واستجم كما أمرت ولا نتبه أهواءهم وقل آمنتم بما أنزل الله من كتابه وعمرت العدل بينكم الله ربنا وربكم لنا عملنا ولكم عملكم لا حجة بيننا وبينكم والله يجتمع بيننا وإليه, وإليه المصير بل ذلك فدعوا يا محمد آه، الناس òun lè kíra lẹ́yìn máa pe àwọn èèyàn bí. wọ́n ṣẹ̀kì mọ́ aléhè ìta máa òmìnirin ta. ẹ dúró lórí ìtàwọn ìlú yẹn la ilaha illallah èmi gbàgbọ́ pọ́lọ́hùn nìkan lọ́lẹ́kọ̀ọ́ síta sí lọ́tọ̀ọ̀tọ̀ dúró lórí ẹ̀. ẹ máa òmìnirin ta. ó jẹ́ وقل آمنت بما أنزل الله من كتاب àwọn kan sọ wípé ẹ̀rí ká máa sọ pé máa mẹ́kọ̀ mẹ́sì kí máa ń tí àwọn èèyàn ní ẹ̀pàdáwà tàwíìdù kí làbá máa wá sí dáwà lórí ẹ̀ àwọn àzọ̀gbé ẹ̀kọ́ lélẹ̀ ṣíríkú lélẹ̀ tàbá ń bẹ̀ máa tí àwọn èèyàn ní tí láwọn èèyàn wá ní kọ́ tí dárúkì yìí níbi ìfipá sí àdáwà tí wọ́n sọ̀rọ̀ hìn ìjọba ọlọ́sìn bí tọ́lọ́wọ́n ọba àdìkà ṣoṣo. وقل آمنتم بما أنزل الله من كتابه. wọ́n máa sọ fún wọn wípé èmi nígbàgbọ́ tí wọ́n tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ nínú síra. وأمرت لأعدل بينكم. ọlọ́run wá pa mí wípé kí n ti dọ́gba láàrin yín ìlú ogomi ìlú ìdájọ́. Allahu Rabbuna wa Rabbukum. Allah ọlọ́run dá máa Rabbuna wa Rabbukum. Ọlẹ́lẹ́dà sí wa, àtẹ́lẹ́dà Lana a'maluna wa lakum a'malukum. Àwọn ọ̀sẹ̀ tí wá ń bẹ ọ̀sẹ̀ pé tá a bá ṣe àwọn ọ̀sẹ̀ ti nínú ẹgbẹ́ tó lè tó tẹ bá ṣe ẹgbẹ́ sáré ọ̀pọ̀lọ́ Òkúrújáde ìdí àmàlè híhì. Àtẹ̀yìn àtàwà ìwò ta bá ṣe ágbẹ̀sán rẹ̀. Láàújà tàfẹ́ ìlànà wọ́n bẹ̀ ìnàkó. Nítorí bẹ́ẹ̀, kò sí jà láàrin àwa àti wọ́n lélé yìí. Alọ́run ní ká dé أي مرض جهاد وروح الذي لم يرد الجهاد والوسيلة ṣùgbọ́n gba àwọn padà fà lẹ́yìn láti ẹni tó sì fi máa rẹ̀. ọba ti fi àwọn èsì sọ̀rọ̀ ní gbogbo ẹ̀mọ́ lọ́wọ́ lọ́kàn ẹ̀kọ́ lọ́wọ́ ọba gbọ́. wọ́n wá ti láwọn ọba wọ́n sọ fún ọlọ́dà àgbàlẹ̀ ẹ̀rú ẹ̀ máa sọ ìdákọ́lẹ̀ ká nítorí pé ilẹ̀ ẹ̀gbọ́n náà wọn bá gbọ́ ẹ̀sìn àwọn èèyàn darí wọ́n bá tó ti láwọn ọ̀gbà nígbà yẹn ni wọ́n fún wa láwùjọ ní ìjà wáyé ẹ̀rí ṣùgbọ́n kó tó di gbọ́n náà bá fà nẹ́bi láti ẹ̀jẹ̀ hàn àwọn onírú ọ̀rọ̀ yìí ti wáyé pé kò síjà láàrin àwa àti síjà láàrin wa. lẹ́hìn lẹ́hìn ó jẹ́ tán lẹ́hìn ó jẹ́ tán bẹ́ẹ̀nà ẹ̀rọ bẹ́yìn náà fún un. Kò síjà láàrin wa, Allahu yajma'u baynana. Allahu yajma'u, Allahu yajma'u baynana. Ẹ àti kọ́lọ́wọ́n ọba, òun ni ó kó wa jọ. Kílẹ̀ mi á hàn dé lè fọ́sílẹ̀ lè fọ́dọ̀ yìí. Ọlọ́run ó kó wa jọ. ní ọjọ́ gbẹ́ndẹ̀ kìyàmọ̀. Ìbẹ́sílẹ̀ lọ́pọ̀ tọ́rọ ilé ìdájọ́ láàrin wa. yìí èlùmọ́ sí. rẹ̀ Ọlọ́dún dín náà yọ ha ń bá ma kú sí Ẹ̀jẹ̀ tó ń da ìlú وعليهم عقوبتهم ولهم عذاب شديد والذين يواجون بالله من بعد ما استجيب له حجتهم بائسة عند ربهم وعليهم غضبهم ولهم عذاب شديد. Ọlọ́run tó wá fẹ́ múròyìn والذين يحاجون في الله والذين يحاجون في دين الله àwọn ẹni tó ń ṣe àríyànjiyàn nínú ẹ̀sìn ọlọ́run wọ́n bá wọn àjẹ́bí ọlọ́run ọba jiyàn Lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá ti bá nẹ̀bì yẹn ní gbígbà àdúrà. Ìbẹ̀lẹ̀ ìmọ́ni ìlìṣòhóre mọ̀ jíza ti fi. Àtọ́jú lẹ́yìn ìgbà tó ti fún wọn ti jẹ́ pé rẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá ń bá jí ẹ̀ wọ́n nígbàgbọ́. Nígbà tí wọ́n rí àmì ìyanu rẹ̀. Wàhùn lè yẹ̀ wú. Àwọn olówó bá nẹ̀bì ọlọ́run jìnà, Òjátùm dá ìjọtù ní ìdàrọ́ tí ẹ̀mí. Nítorí wípé àwọn Júù yẹn, wọ́n rí fáwọn làwọn lọ́lá jù. Ìlú ọlá ń bẹ fáwọn nítorí fáwọn ní ààrùn ti dábì. Àwọn làwọn ń ta síra pẹ̀lú síra làwọn. Ọlọ́run ti sẹ́rí fún ìjátùm dá ìjọtù ní ìdàrọ́ tí ẹ̀mí ẹ̀rí tó ti bàjẹ́ ni lọ́dọ̀ ẹlẹ́dàá wọn nígbà tẹ́ lọ fẹ́ ilẹ̀ lọ́la ju èdè tẹ̀síọ́ á máa sí náà ọba nìkan. wọ́n lè yẹ mú gbọ́dọ̀ bọ́. àwọn ẹni ta wí tí wọ́n sọ pé onítìrà làwọn ìbínú ọlọ́run máa jẹ́ sí wọn pẹ̀lú tí wọ́n máa ń lo tìrà wọn ò lọ. wẹ́lẹ̀ hàn àṣàbò kẹ́dí. àti wípé ìyà tó le kókó lọ́jà àwọn ẹni yìí tó fẹ́ àwọn ẹni yìí nígbà tí wọ́n lé àwọn àlejò ọlọ́run ọba tí wọ́n máa ń mú ilẹ̀ wá. wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní jiyàn kí pé kí ni jẹ́ ní kí ni jẹ́ ní nítorí ipá nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kọ̀ wáyé ní àwọn yẹ̀rọ wọn ní ìbọn ní tíra làwọn onímọ̀ làwọn. ọlọ́run lẹ́rìí tí wọ́n mú wá òwúrọ̀ àwọn olè ń pera wọn lọ́dún mímọ̀ ní ìmọ̀ tí wọ́n mọ̀ wọ́n lọ ìyàtọ̀ ni ó ti jẹ́ tí wọ́n الله الذي أنزل الكتاب بالحق والميزان الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل ساعة قريب الله الله الذي أرنا أنزل الكتاب بالعبد القرآن أولا سوى القرآن كان لتلو والمسكان وما يدريك لعل أن قريب كلا فيه Wípé àlùkìyàmà ìkìyàmà ọ̀rí ìdọ̀rùn jíjẹ rẹ̀ ti súnmọ́. Kí ló fẹ́ fi hàn? Ọlọ́run náà lọ́mọ́gbà sálùkìyàmà òdì. Ọ̀sẹ́ni lọ́mọ̀ nínú àwọn ìmọ̀ tó ṣe pé ọlọ́run ọ̀rọ̀ sọ̀fánà ọ̀rọ̀ tààrà ọ̀rọ̀ ìkàlọ́ta ni. Làálà mọ̀álà mọ̀álà. Làálà mọ̀álà يدريك عن العمل ها لفظا لا محل وما ها بعده سلم سلم قولين وكن دليل يقص شكر مقبول يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشركون منها ويعلمون أنها لحقه ألا إن الذين يمرون في ساعة لبئت ضلال بعيد الله ní sẹ́rá ní kìyàmọ̀ yẹn ẹni tí ọmọ akẹ́yìn tó ṣe pọ̀ yẹ kó ti dé àwọn aláìsí àbọ̀ lóhùn. يستعجل بها الذين لا يؤمنون بها. kì í ṣe mú mi ní bọ́ọ̀lù kú o yóò wù wá ká tó ṣe díẹ̀ sí kápẹ́lẹ́sì ọlọ́rẹ̀. nítorí pẹ́ni fẹ́mi rẹ̀ kú. Porque yo quiero ver lo que cuando la de Andrés yo lo cumplo la de Dios. Ní àwọn méjì ní ọjọ́ ìgbàmù lẹ́kùn náà. Ọ̀tún yáwó ọkú. Ìkejì ìgbà tó tó tó. Ẹnìkan náà wá lára ló fún ẹ̀ wípé ẹni tó tó tó fún yẹn ipò rẹ̀ kára ló jẹun náà. Kọ́wá lọ gbọ́rọ̀ rẹ̀ bá jẹ́ bí sọ̀rọ̀ bá wà á lè nígbà ọlọ́run ní àkéde fẹ́ fi yẹ kí wọ́n lẹ́yìn pé kejì rẹ̀ ń lọ jẹun. tí wọ́n mọ̀ náà bá aláyẹ̀ wù ọ̀nìyàn náà. wọ́n pa ní ẹ̀. ló fi dájú wípé orí rẹ̀ gbogbo ẹni tí ọmọ àtẹ́jú káríkì àmọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìlérí náà ni káàkiri ọ̀rá ń ṣe díẹ̀ díẹ̀ lọ ìkí àríkì láti àríkì kí ọmọ àbọ̀ sákún jù tó tí ó wù wá náà ní káàkiri fún ní díẹ̀ ṣe sí kákúrí dáadáa ṣe sí lórí èlò ni ogun kala ṣe kala lọ́ba. ìgbàlẹ̀ ni bàbá mi kó tẹ̀ dé tó ní bẹ̀rẹ̀ àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ Yẹ̀tàjìlúnà bí ẹlẹ́dì ìnàlá ìhúmínú náàbí a. Àwọn tí wọ́n gbá gbọ́nà ni wọ́n máa kẹ́jú ìjúrò ní ilé ní ẹ̀. Kúlù ní àtàdì sọ́lẹ̀mínú aná ìbúra àti a. Ẹgbẹ́ ìrọ̀ àti a. Wọ́n kẹ̀ ní wí bẹ́ẹ̀ ni ọ̀sán ni wọ́n mú والذين آمنوا مشفقون منها والذين آمنوا مشفقون منها ẹwà ara wọn tán nígbà gbọ́lò tótó ẹwà lèkì àmọ́ sí máa bà wọ́n fìlé lápàlẹ̀mọ́ rẹ̀ lẹ̀ wọ́n yálẹ̀mú náà náà lẹ́hàkọ̀ Títà lẹ̀fẹ̀ á máa ya pẹ̀lọ́jọ́ ní lásìkò rẹ̀ pàtó ayọ́ ààrẹ. Àlà iná lẹ́dí iná yóò máa rò nàbí sáàtì lábẹ́ tọ́lá lè ń báyìí. Ọlọ́run ní ẹgbọ́ dádájọ́ àwọn ẹ̀sí wọ́n ń sàríyàn díyàn nípa ọ̀rọ̀ àlùfíàmà wọ́n bẹ nínú ìsúná eléyìí tó jìnà sókè tán ẹ̀rí àwọn nígbà gbọdọ̀ bẹ̀rù ọmọ àwọn yìí tó sọ bá ṣe kí làwọn lọ sí lọ́lọ́run. ẹ̀rọ ẹ̀rọ tó bẹ̀rẹ̀ lọ́sẹ̀lẹ̀ arákùnrin kan lọ bí ànámi léèrè lọ́lọ́lọ́mọ àyọ̀sọ́lá tó mọ́ tàbá nínú láyé ọ̀sán. Òjíṣẹ́ ọlọ́run tó láàrín ọlọ́run sọ fún pé mọ́ra àjẹsẹ̀lá. Ìwọ́n tó ń léèrè tó ń gbò láyé ọ̀sán ó lè wọ́n palẹ̀ mọ́dé títí ayé ẹni ẹni àwọn ohun ní ìkẹ́kẹ́ lọ títí jù tí ọlọ́wọ́ àtijọ́ ti jẹ́ ara nígbà ọlọ́wọ́ aṣọ burúkú ọmọdé mahmud ahaba yọjọ sí àmì èèyàn ní ìyọ́ wà pẹ̀lú olùfẹ́ níjọ́ ìgbéga sí àmọ́ ọba ti nífẹ̀ẹ́ mi lóòótọ́ tó yẹ pé ní hadiza nẹ́bí sọ̀lá rẹ̀ sọ̀lá mọ́nà wá sí kì tó yẹ káàkiri kò nífẹ̀ẹ́ lò ẹwà ní aláàbẹ̀rẹ̀ ọlọ́run ti sàrà pọ̀ máa ń rẹ́jú sọ̀rọ̀ lọ́rọ̀ àwùjọ nítorí ìfẹ́ rẹ̀ táa ní àtìgbà yóò táa pẹ̀lú. àwọn aláìní gbàgbọ́ náà ni wọ́n máa sọ pé tí ò ní gbé ni tí ò ní ń bọ̀ tó wọ́n ń jò ní ilé. máa tó nígbàgbọ́ ẹ̀rù jẹ̀bi ọ máa mú ọ bí àkílà palẹ̀ mọ́ rẹ̀ lẹ̀ àwọn ọmọ tó ti sọ aláìní ti rẹ́ náà Ọlọ́run ní ẹgbọ́, ẹgbẹ́gbẹ́ àwọn tí wọ́n ń di òjí pàìlọ̀ ìyámọ̀ tó tí yọ wà bí kò ní wá ní. Lọ́bí ìbẹ̀rẹ̀ lè yìí. Àwọn ènìyàn wà nínú òṣùnà. الله سبحانه وتعالى تراوي الله كايو ضواتن او انتو لا من العون الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العظيم الله لطيف بعباده يرزق من يشاء Ọwọ́ ẹ̀lẹ̀kọ̀wí yíò láàájí. A ní Allọ́rù, ọlọ́run ọba ta nígbà máa jìyàn sí lẹ́tọ̀ sí jọsùn. gbogbo ẹ̀yìn bá dì ẹ̀ẹ́. Aláàánú lọ jẹ́ gbogbo ẹ̀dá rẹ̀. ìwé ìwé nínú àwọn ẹ̀dá rẹ̀, ọlọ́run ń wa. lámìyá حيث لم يدركهم جوعا وعسيرهم láyé tọ́já sí bí atẹ́ni bí atẹ́ni rí pápájùlẹ̀ ní bí ọlọ́wọ̀n ọ̀pá wọn rẹ́fẹ̀ lé bí nítorí ìyapa wọn tán ṣe Bayani zo ko mahayyasha. Àti kọ́lọ̀ ń tawí ní pèsè fẹ́ni lọ́pàá wù. Kò lè mí ni wọ́n mahayyasha. Ìkọ̀ọ̀kan nínú ẹni rí, ọlọ́run tó jà وهو القوي العزيز وهو القوي العزيز bẹ́ẹ̀ ni alágbára ọlọ́run ọba lórí èròǹgbà rẹ̀ tó bá fẹ́ ti àwọn ẹni bíi níyà pẹ̀lú kó ti fi pa wọ́n ó lágbára àti ti bẹ́ẹ̀ tó ẹgbẹ́ tó jò bá ń rọ̀ sóko wá ìkọ̀kan ní rọ̀ sóko àwọn ẹni bíi ni ọlọ́run lágbára ẹwà wa náà nínú ìdájọ́ ilé ayé wa àwọn mi bá ṣe ìyá rẹ̀ àwọn ṣe bàbá rẹ̀ èyí máa kú mi lò. báwo ni jẹ́ wọn ọ̀sẹ́ lónìí tí wọ́n ní oṣù ìdúró oṣù tó ní gbogbo oúnjẹ rẹ lónìí ṣùgbọ́n àwọn ọmọ òní bẹ́ẹ̀ orí wọn bá fẹ́ ṣe é ní ọ̀sẹ̀ tó lè bí alágbára ni wọ́n jáde bá àwọn ọmọ ti yá rẹ̀ àwọn tí ń lẹ́bọ̀ mẹ́sùn tó ń sùn náà míì àfọ̀mọ́lọ́wọ́ ọba sọ̀hánà ọgbọ̀ jàálá tí wọ́n ya pa ọlọ́wọ́ ọba ọlọ́run sì fi fi pa wọ́n tí wọ́n fi kú ọwọ́ ajá tí báwọn nígbàgbọ́ òdodo nìkan ni wọ́n máa rí ọlọ́run lágbára àti síbẹ̀ fún yẹn sí bẹ́ẹ̀ ni lórí pẹ́ làbẹ́yìn fún mi aláàánú ni sáwọn ẹ̀dá ẹni rẹ̀ wọn àtẹnudí wọn wọn ló وهو القوي العزيز وهو القوي العزيز alágbára ni lórí ọ̀rọ̀ ńlá rẹ̀ aláàbẹ̀yẹ̀sọ ẹ̀rọ tó rí ni lórí àlámàrí rẹ̀ من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الجميع نؤتيه من الله من كان يريد هارذ الآخرة نشد له فيه هرشه وما كان يريد هارذ دنيا نوتيه منها وما لهم بالآخرة من نسيب الله سبحانه وتعالى من كان يريد هارذ الآخرة Màkànà yúrí kó àríza làásìrọ̀. Iṣẹ́ tẹ̀lé rẹ̀ bí ó ṣe, iṣẹ́ tẹ̀lé Ẹ̀yìn kẹsíbò àwọn wà sáwà. Ẹ ẹ̀sán gbà. Ibi ń ṣiṣẹ́ ẹ̀sìn. Ọlọ́run ní bẹ̀rẹ̀ láwọ́ Ọlọ́run ní dáadáa kan lẹ́ni ẹ́ ṣe. Ṣẹ̀rẹ̀ àyín fi ṣe hẹ̀lá àrẹ̀ Mọ̀mọ̀ kẹ́lẹ̀ orídù àrísà dùn ni àlóòtí èèmẹ́ ni ààrẹ. Ẹjọ́ máa jọ́ nínú iṣẹ́ ìtẹ̀lé rẹ̀ tó ṣe iṣẹ́ ìsìn rẹ̀ tó ṣe ó ṣe nítorí àti ráyé. ìlẹ̀ kẹ́rì yìí fi mọ́kànlọ́hó. irúfẹ́ ni bẹ́ẹ̀ ló yí mi ná á fún nínú ayé yẹn àti ní jìbìlì ìṣẹ̀rẹ̀ fún ọmọ aláwọ̀ kẹlẹ́ àṣẹwá sí mi ná sí ẹ. bẹ̀rẹ̀ ilẹ̀ ọ̀bẹ̀lẹ̀ àṣẹrẹ̀ ti mi ná sí. a ti fẹ́ nìyẹn tó bá jọ́ sí dàrú ìyá màbò nígbà fún tẹ̀sán mọ́. àlè má bò tí mi

ráyè kójọ sí wí amúlá sọ́dọ̀ kàkìnà máa fi ọ̀rọ̀ kún igbá àyà rẹ̀ wá àṣọ ìjàfàkìrákà kò sì tó ń bẹ ìjà máa di wà ilá tẹfàálì tó bá wá sí bẹ́ẹ̀ mọ̀láàkù sọ̀dọ̀ kàṣógúlá bí bí sí àyọ̀rọ̀jọ́ ìlà yóò máa fi kún ọkàn rẹ̀ igbá àyà rẹ̀. ọ̀la máa sọ́jà pàtàkì àkọsí rẹ́mí lẹ́mí bí. ẹni tó bá já sí pé rẹ̀ òun ni bí ó rí sẹ́mi ayé tó àbí kò lérò ń nípa tọrùn tí ó fẹ́ ní bẹ́ẹ̀ ọlọ́run ní àlèkìá mọ̀ fún ọ̀wá ní rínú ayé yóò padà wá pàdánù níbi àbájáde láyé rẹ̀ nítorí yẹn tí yóò tún wá pàdánà lùkìyàmà nítorí pé kò sí sẹ́fà lùkìyàmà dáre káwọn ọ̀sọ́rin mọ̀bíyè ìyẹn làdánù tó tóbi ṣùgbọ́n tó bá jáde pé rògbà rẹ̀ àlùkìyàmà ni ọlọ́run ọba sọ̀hánà yóò san ẹlẹ́sàn alaikum salam wa rahmatullahi wa barakatuh ọlọ́run ọsàn ẹlẹ́sàn yóò sì dìgbèlé ládàá rẹ̀ fún yóò tún wá rí inú ayé rẹ̀ ń tọ́lọ̀ bá pín fún yóò yọ ọdún sí ọ̀gá rẹ̀ ọba rẹ̀. Ẹ̀rọ Mùsùlùmí Rahimahullahu Ta'ala nínú Hadith Abi Hurairah mi. Wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé àdúnyá sí Júnil Mọ́kùnrin. Ayé ẹ̀wọ̀n mòmí nínú. Ó ṣàkóso àwọn máa gbé ní flat. Tí gbogbo nǹkan ní fi ń ṣe ìgbàgbọ́ tó nù ẹ̀wọ̀n tó ní. Wọ́n jẹ́ nẹ́tùlù káàkiri. Wọ́n ti jẹ́ àlùjẹ́ nẹ́tùlù kéèkiri kọ́lá kẹfẹ́rí ní òrí jẹ mímú òrí jẹ mú ọ ọ̀jẹ́ dáadáa kò mú dáadáa kò rí náà kò rí lò ilé ayé èsì tó jáde jẹun lọ. wọ́n ní ta bá wo tọ́lọ̀ ń palẹ́ sí kalẹ̀ fún nígbà gbọ́ òdodo ayé yìí ẹ̀wọ̀n lọ́jọ́ ẹ̀bùn nípa ìdára tí ó rí lálùjẹ náà. àlùjẹ náà ní ayé jẹ́ fún káfíìrì abáfi lọ́wọ́n tọ́lọ̀ ń palẹ́ sí kalẹ̀ fún núná àti àti ìtàní tó nípa bẹ́ẹ̀ lùtà bá bẹ́ẹ̀ ṣe a ṣe nítorí ọlọ́run ọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ tààlà iṣẹ́ sùn wa iṣẹ́ tẹ̀lé wa iṣẹ́ rere wa láti nítorí ọlọ́run a rí ládá láyé ákùnrin níjọ́ ìgbésà lọ́sọ̀yàmà ká má ṣe nǹkan nítorí ayé ká má ṣe nítorí ayé ọlọ́run fún mi nítorí díẹ̀ nínú ayé mi mọ́tọ́bátọ́ àdíjọ́ ní ìjọba tí a máa kí n nígbà tẹ́tàn ọlọ́ni àmúlà mú ṣúra ṣàrọ̀ àmúlà mú mi láti máa làmìlà láàmì nígbà ولولا كلمة الفصل لقضي بينهم فإن الظالمين لهم عذاب أليم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لهم جزم به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب عليم. Ọlọ́ni Amúlà لهم ń bẹ fáwọn ṣùrẹ́tẹ́ẹ̀hù yàrá ohun. Tí wọ́n ní akẹgbẹ́ kan ní àwọn àdẹ́ta ni wọn ṣára fún láàrùn mìíràn jí. Láàrùn lẹ́hùn mìíràn jí. Àwọn náà ń sọ fi ẹ̀sìn àjẹ́ fún wọn. Màlàmù yá sàbí lọ. Ìwé ìkọlọ́wọ́ ọbọ̀ yọ̀ǹda káfíwú ẹ̀sìn yẹ ẹ̀kọ́. Ìjírí wà ní ìtàyìn tẹ́rì. Ẹ ìpàkàlù tẹ́rì báàzì. Kí wọ́n ní àwọn ṣẹ̀yà sí ìlú kan tí wọ́n ń sọ lè fún ọ wípé ọya ẹ̀rọ àtàkàlù kìyàmà. Wọ́n lẹ́wọ̀n lẹ́kẹ́ ilé máa tó rẹ̀ fọ́sílì. Ẹ ìwé ìta sọ lẹ́ẹ̀kan náà ní ẹ̀yàn lọ́pọ̀lọ́ òsàbí kèmí àtàlẹ̀ ìṣàbí ọ̀nà ìṣàbí. Àdíjọ́ ògbéjà lọ sí àmọ̀ látún tẹ̀sán tẹ́ wa. Lọ́kùnrin àbẹ́ ìnáwó. Ọlọ́run ọ̀bá sì ṣe dájọ́ láàrin àwọn onígbàgbọ́ òdodo. بين المؤمنين بالتعذيب بالتعذيب لهم في الدنيا الدنيا لا لا ونبا الله ما تجلا وعطاهم لا كل وإن الصالحين لهم عذاب عليم أجمع على بوسي àwọn kèfèrí nìyẹn ìyà tí ń ṣáájú tí ó rò ní yóò jẹ wọn àwọn kan wá máa ń ká máa padà sí ojú àdúrà láti pàrọ̀ ìdí ọjọ́ lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك